شرور أنفسنا <clears throat> ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نعم وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lánàá a ṣe àlàyé fún wa ní ṣókí nípa tíra eléyìí tí a fẹ́ máa gbé ẹ̀wò ní ìdánilẹ́kọ̀ọ́ wa torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa fẹ́kì ẹ̀ bá wọn bẹ̀ pẹ̀lú ìgbìyànjú bàbá ń sọ̀rọ̀ nípa hadith àwọn náà ń gbìyànjú bàbá sì ń sọ̀rọ̀ nípa al-aqida wọn kọ àwọn tírà bàbá sì ń sọ̀rọ̀ nípa majalu da'awa kódà wọ́n kà wọ́n kún ọ̀kan nínú àfa lágbàáyé tí ó ṣiṣẹ́ ribiribi láàrin àwọn ọ̀dọ́ táwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ fẹ́ràn lágbàáyé ẹ jẹ́ ká lọ sí sáìtì wẹ́bsáìtì Sheikh Al-Munajid torí pé àwọn náà wọ́n ní sábàkà wọ́n ní wẹ́bsáìtì lọ́tọ̀ tó yẹ pé oríṣiríṣi ìdáhùn táwọn èèyàn bá ń béèrè láti London láti Britain láti US láti Australia gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè wọ̀nyí ọwọ́jà dáwọ̀ àwọn ọmọ ìdíbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn lectures wọn tí wọ́n ṣe sínú kẹsẹ́ẹ̀tì sínú kìnìún òun ò lóǹkà lórí net ní gbogbo bi abẹ́lẹ́ wọn bá nítorí rẹ̀ kí ọba wa san wọn ní ẹ̀san dáadáa ọ̀kan nínú àwọn tíra àwọn ọ̀rọ̀ sáìlì wọn ọ̀kan náà lélẹ̀ zọ́hìrọ̀tù dọ́àfìlì ìmánì afọ́wà sọ́ọ̀lẹ̀ Muhammad sọ́ọ̀lẹ̀ alimunajid kọ́ọ̀sì tí wọ́n lọ ṣe industrial management ìdárọtú sinaiya alibarika ìmọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ń dàbò wọn kò jẹ́ kí wọ́n tiẹ̀ lè ronú páwọn fẹ́ máa fi kọ́ọ̀sì yẹn ṣiṣẹ́ ìjà àfa ó bo gbogbo nǹkan yẹn mọ́lẹ̀ lóbi jẹ́ pé lórí masalasi masjidu umar bin abdulaziz orúkọ masalasi wọn nìyẹn fọwọ́ ìmáàmù wà khatib ìmáàmù àgbà ni wọ́n jẹ́ wọ́n sì ń ṣe kútùbà ní gbogbo ọjọ́ Jímọ̀ tó èèyàn wà á nífẹ̀ẹ́ mọ̀ wípé kọ́ọ̀sì tí wọ́n ṣe afáwa Muhammad sọ́ọ̀lì alimunajid wọn ò dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé tó bá ti ṣe àwọn kọ́ọ̀sì báwọn tí ó wà lọ ra àwọn ìwé jọ tí ó máa dàkà fún rẹ̀ fóun náà dà fà láà wọ́n lázàmọ̀ àwọn àfa ńlá ńlá ńlá lásìkò yìí ló fà á tí wọ́n bá ń sọ̀rọ̀ ńgbà míì ẹ fẹ́ máa rò pé àbí ọ̀rọ̀ Sheikh Bombas náà sọ̀rọ̀ ni tó bá ń mú dájọ́ mi wá ẹ fẹ́ rò pé àbí Sheikh Ibn Uthaymeen torí pé Sheikh Muhammad Salih al wọ́n láàzámà Sheikh Abdulaziz bin Abdullah bin Baz rahimahullah rahmatan débi wípé àfàwọ̀ àgbà sheikh abdulaziz bombaz rahmanullah àwọn gan ni wọ́n máa máa pa wọ́n láṣẹ pé ah níbi tó ìgbìyànjú rẹ dé yìí máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ìjẹ́ pé máa kọ́ wọn ní management industry máa kọ́ wọn kí máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí pé onígbìyànjú ni ọ̀sìn máa ṣe wáàsí amarahu bi tadris wal muhadara wal ilqa'i a máa ṣe lectures káàkiri bàbá náà màmá àjàsà wọn wa huwa biduni thalathina min umrihi wọn ò tí ì pọ̀ mọ́ thirty years nígbà náà duna thalathina min umrihi kò tí ì pọ̀ mọ́ gbọ́dún nígbà tí sheikh abdulaziz bin bas rahimahullah tí wọ́n rí ìgbìyànjú ọ̀dọ́ àti nùbó wà nùdójú hó fìlẹ́yìn. sheikh muhammad sọ́ọ̀lì al-munajid wọn ò fi ti sheikh mubaz nìkan ṣe wọ́n tún láàzàmà sheikh muhammad sọ́ọ̀lì ibn uthaymin rahimahullah faqihun wa usuli kọlọ́n bá kọ́ bá kẹ́ sheikh ibn uthaymin àfàwà muhammad sọ́ọ̀lì al-munajid wọn ò tún fi yẹn nìkan ṣe wọ́n tún láàzàmà wọn wọ́n já lásán àwọn àfáà yìí bákan náà wọ́n tún ta àṣàrà pẹ̀lú àfọwà al-muhaddith abu abdulrahman nasiruddin al-albani rahimahullah rahmatan wasi'a wọ́n ta àṣàrà pẹ̀lú wọn níbi ìmọ̀ hadith bákan náà sheikh fawzan ali fawzan náà àwọn àgbà fáwọn wọ́n ta àsàrà pẹ̀lú wọn sheikh abdulrahman jibrin wọ́n ta àsàrà pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà kànrìnkànrìn ní orílẹ̀ saudi arabia gbogbo wọn ni àfọ àpọ̀lọpọ̀ wọn ní àfọ àwa muhammad sọlẹ almunajid wọ́n wọ́n ṣàǹfààní púpọ̀ lára wọn tàbá wa ń katira àwọn àbí tàbá ń gbọ́ wá sí wọn ẹ máa rí rí pa àwọn yẹn náà pé wọ́n ṣàǹfààní látara sheikh muhammad sọ́ọ̀lì al-munajjid wọ́n bí wọn ní ọdún 1960 ni wọ́n bí èèyàn túmọ̀ sí pé ọmọ ọdún mélòó nìyẹn 54 years 54 years náà sì ti kọtíra tó ti lé ní 3000 mansurat ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ń bẹ ní sabaka wẹ́bsáìtì wọn èyí ó rí gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ bẹ́ẹ̀ àwọn tíra àti wọn ti kọ́ níta fẹ́ mú jáde ń bẹ̀ ni pé káwo báwọn èèyàn ṣe lò sẹ̀mí ayé tiwọn tó abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó bá lọ́ra ẹ̀mí àfáàná wọ́n wà lá kọ́ ìdílé wọ́n sì bẹ̀ láyé nìsín ẹnìkan tó bá ti fẹ́ rí wọn tó bá dé Saudi Arabia tó dé lùtàǹgbé tọ́lọ̀ kí jimá ń bẹ̀ wọ́n ṣe kùtùbà ń jọ jimá so mo sì rò kọ́kọ́lọpọ̀ yìí náà ti ẹ̀jẹ̀ rí súra àfáàná. ó wà lórí site ó wà lórí website ní ìbàdàn so aláyà ha níta fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé àfa àtàrò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí wọ́n máa ń kọ kánà yóò álejò al-mushkilatul ijtima'iyya wọ́n sábà máa ń yanjú nínú àwọn tíra àtàkọ àwọn wàhálà àwùjọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè máa kó bá gbàgbé èèyàn láwùjọ àwọn nǹkan tó lè da ìdílé rú àwọn nǹkan tó ṣe pé ẹ̀ṣẹ̀ ńlá ni ṣùgbọ́n tá a kíyèsí mọ́ tá a kà kún gbogbo àwọn nǹkan báyìí a máa ń kọ tírà nípa rẹ̀ rọ́sáàyè káwọn èèyàn kábàá lè kíyèsára látàrí. نسأل الله سبحانه وتعالى أبلغ بان تبلكي وبوا ما تنكي سوا وجيكم وقوة لا تعلي دارا برحمتك يا أرحم الراحمين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 bí yóò lò yóò lẹ̀ lómi nahmaduhu adúpẹ́ fún ọlọ́run ọba náà wa nasta'inuhu àwa ní olùrànlọ́wọ́ wa nastaghfiru àwa ní aláforíjì wa nastahdi àwa ní olùfinimọ̀nà wa na'udhu billahi min shururi anfusina àfẹ́lọ́run awáṣọ pẹ̀lú ọlọ́run kúrò níbi aburú ẹ̀mí wa wa sayyi'ati a'malina àti àìdá iṣẹ́ ọwọ́ wa man yahdihi gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi mọ̀nà fàlà mudilla lah kò sẹ́nìkan tó lè ṣe lọ́nà o wa man yudlil gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run ọba kádàrá ìmọ̀nà mọ́ fala hadiya lah kò sẹ́ni tó kò sólùfin ní mọ̀nà kankan tó lè wà fún onítọ̀ wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ nítòdodo ní àti lérí Allah wahda lóun nìkan la sharika lah kò sí lórogún anna muhammadan gbẹdájọ anna muhammad sallallahu alayhi wa sallam abiduhu ẹrú sin ọlọ́run ni wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run sí ni kìí sọ ọlọ́run kìí sàbúrò ọlọ́run kìí sọmọ ọlọ́run ẹrú sin ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni yá ayọ̀ alladhina amanu ọlọ́run ni mo pè é nígbàgbọ́ òdodo ittaqullah ẹ̀pá yẹn ọlọ́run haqqa tuqati bóde tó àti bó ṣe yẹ wala tamutunna ẹ̀ gbọdọ̀ fàyè lẹ̀ illa wa antum muslimun àbíkẹ́ kó sípò mùsùlùmí yá ayọ̀ an-nas ọlọ́run ni mo pè yín èèyàn ittaqu rabbakum ẹ̀pá yìí ọlọ́run ọba yín alladhi khalaqakum ọba tó dá yín min nafsin wahida láti bí ẹ̀mí kan ṣoṣo wa khalaqa minha zawjaha bẹ́ẹ̀ sì ni ọlọ́run dá látara ẹ̀mí kan ṣoṣo ìyàwó rẹ̀ wa batha minhuma ọlọ́run wá fà látara ọkùnrin àtòbìnrin ìyẹn adam àti ìyàwó hawa rijalan kathiran wa ìyẹn túmọ̀ pé gbogbo apáta ìpìlẹ̀ wa látara Adam àti Hawa ni wattaqullah ẹ̀pá yọ ọlọ́run alladhi tasaaluna bi ọba tẹ́ ẹ̀ fi máa ń bẹ̀rẹ̀ àyín tafa'ala tasaaluna bi ọba tẹ́ ẹ̀ fi máa ń bẹ̀rẹ̀ àyín wal arham ẹ̀ sì páyà okùn ẹbí ẹ̀ má jẹ́ òjà lọ́wọ́ yín kì í ṣe wípé àti okùn ẹbí tẹ̀ fi ń bẹ̀rẹ̀ àyín là ẹ̀ má tù báyìí ṣùtùmẹ̀ wattaqullah ẹ̀pá yọ alladhi tasa'aluna bi ọba tẹ́ ẹ fi máa ń bẹ̀rẹ̀ àyín wattaqul arham ẹ sì tún páyà òkun ẹbí kó má jà látọwọ́ yín. inna Allaha kótó dáadáa ju ọlọ́run kana alaykum raqiba ọba tí ń kíyèsí yín ni o tó ń sọ ó ń wo tẹ̀ ya ayyuhal ladhina amanu ọlọ́run ọba ni mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ittaqullaha ẹ̀páyà ọlọ́run وقولوا قولا سديدا اسما سورة دادا يصلح لكم أعمالكم إليه لولتون شيء ويغفر لكم ذنوبكم أسلي سوقفا تلوه في فوليا شيء ومن يطع الله ورسوله gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé man lílẹ̀ òmùn ẹnikẹ́ni wa man yuti'i Allah ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀lé tọ́lọ́n wa rasulahu tó sì ń tẹ̀lé lànà tàbí Muhammad sallallahu alayhi wa sallam faqad faz onítàn ti jèrè o fawzan azima èrè tó tóbi amma ba'd lẹ́yìn muqaddima yìí àfààní fa inna zahirata da'fil iman dájúdájú àwọn àmì àwọn tó gbòde kan àmì lílẹ̀ ìgbàgbọ́ mímọ àmà wà ń tẹ̀sọ̀rọ̀ fìlì mùsùlùmí ọjọ́ kan ní mọ àmà nínú tó ti pọ̀ ọ̀nà mímà àmà nínú nǹkan tó ti pọ̀ láwùjọ ńsìn wàntàṣara fílì mùsùlùmí ó sì ti gbalẹ̀ gboko láàrin àwa mùsùlùmí lílẹ̀ ìgbàgbọ́ ó ti di nǹkan tó ti gbalẹ̀ gboko àwọn èèyàn lè ní ìgbàgbọ́ tó lẹ̀ làwọn èèyàn ń gbé káàkiri wà ádàdù mìnà nọ́ọ̀sì àwọn èèyàn ádàdù ay kathirun minan nas hada mana wa adadun minan nas àwọn nǹkan tó pọ̀ ay wa adadun kathirun minan nas àwọn nǹkan tó pọ̀ nínú àwọn ènìyàn yashtaki làwọn èèyàn máa ń kíbò sí ni wọ́n máa ń sọ min qaswatu qalbi àwọn èèyàn máa kíbò sí pé ọkàn àwọn àwọn rẹ̀ pọ̀kàn àwọn ń le wàtàràdùdì ibarat wàtàràdùdì ibaratihim gbogbo ògbà làwọn èèyàn máa ń sọ nínú ọ̀rọ̀ wọn lásọ tún sọ wípé òhìsù bìkú bìkọ́sùwàtìn fi qalbi mò ń fìlì mò ń fura pé dàbẹ̀ ní pọ́kàn mi fẹ́ lè bàbá ní lásìkò tá a wà àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ la ajidu la lil ibada ẹlòmíràn sọ pé èmi ò tiẹ̀ rí adùn níbi ìjọsìn òun kàn ń ṣe náà ni òun ò rẹ́yà dùn tí yàrá máa ń enjoy in Lagos òun ọkàn òun kò rí. ashur anna imani fil lẹ́mi rò pé òun fura pé imani òun bí ìgbà tó ti wà nù lẹ̀ tán ti rọ́ ìpẹ́ bò mọ́lẹ̀ imani ò tiẹ̀ sí lára òun mọ́ la àtàánì bi qira'atul Qur'an èmi fara kí n máa ka kuraani kí n máa fakara mi ó balẹ̀ òun ìfilẹ̀ akọ òfin màásíyá bí sohola àbí kẹ́ gbọ́lẹ́nu ẹlòmíì tó tẹ̀ sọ pé ìsílẹ̀ pẹ̀lú rọrùn lòun fi máa ya pàṣẹ ọlọ́run òun èé fìlẹ̀ pé ṣé n tó ń ṣe tó da àbí ò da òun èé fìlẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ ẹlòmíì ní ìwà ẹ̀ṣẹ̀ tí ó ti di nọ́mà lára òun ẹ̀mí òun èé tiẹ̀ fìlẹ̀ pòun bá ṣe lọ́wọ́. وكثيرون آثار المرض آثار المرض عليهم مادية ماذا في àdéhàtà ẹlòmíín wà tó ṣe pé ìwà ẹ̀ṣẹ̀ erípa àìsàn àìwà ẹ̀ṣẹ̀ ó máa ń hàn lẹ́mí òun gan ẹ̀ṣẹ̀ ti di bárakú fún kò rí ní tí ò dá mọ́ wàhádàl mọ́rọ́d asásù kulli musiba wà sábàb kulli naqsin wà baliya àìsàn ní irú ìṣesí yìí ó sì jẹ́ ìpìlẹ̀ fún gbogbo àdánwò wà sábàbù kullu naqsin ó sì jẹ́ sábàbí fún gbogbo àdínkù wà bàlíyà bàlíyà mọ̀nà bàlá àwọn nǹkan tá a sọ kalẹ̀ yìí táwọn èèyàn bá ń sọ lẹ́nu pé ah, òun ò rẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó tóun bá ń wu ẹ̀ṣẹ̀ gan òun ò fíìlì pé sẹ́wọ̀n pé ẹ̀mí tígbàgbọ́ bá wà ń bẹ̀ tó bá ṣe tí ò da ìwọ náà mọ̀ ọkàn yẹn náà sọ fún ọ pé tí mo ṣe yóò da sọ̀hí ṣùgbọ́n tí ẹ̀mí bá ti bàjẹ́ tó bá sì wọ ẹ̀ṣẹ̀ báyìí náà kò ní fíl nínú ẹ̀mí rẹ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ ọ̀dà fàáfà wa sọ fún wa pé tó bá ti débẹ̀ ìgbàgbọ́ yẹn ti lẹ̀ tán yányán kò sí gbàgbọ́ ìgbàgbọ́ yẹn ti dọ̀lẹ́ nínú ẹ̀mí kó má wọ ẹ̀ṣẹ̀ báyìí kó sì má fura nínú ẹ̀mí tó wọ ẹ̀ṣẹ̀ ló ń wò. wa mawdu'ul qulub mawdu'un hassas wa muhim tá a bá ń sọ̀rọ̀ nípa ọkàn ọkàn jẹ́ nǹkan tó ṣe wípé ó máa ń ó máa ń ó máa ń nílapa hasas ó máa ń fura wà muhim nǹkan tó dẹ̀ ṣe pàtàkì ni tá a bá ń sọ torí pé ọmọ ènìyàn bá ṣe dúró nǹkan méjì náà ló wà lára bọ́dì ara ara tá àti ọkàn ẹ̀mí wa n tá dẹ̀ ń kó sẹ́mi ó máa ń reflect ó máa ń hàn nínú nǹkan tá à ń fara ṣe bí ọkàn èèyàn bá ṣe rí bínú rẹ̀ bá ṣe rí ni ó ṣe máa wà ẹni tínú rẹ̀ ò bá dáa tí bá ń wùwà ẹ rí nínú òṣìṣẹ́ ẹni tínú rẹ̀ bá dáa ìwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ èèyàn ò rí ọdún pa ẹ̀ náà bẹ́ẹ̀ wàkọ̀lùsùmíyà kọ́lìbù kọ́lìbà lè sọ́ra àti takọ̀lùbìhì wọ́n ní ọkàn tá a rí yẹn ní tójú kan máa pè ní kọ́lbù òun ni wípé ọkàn tètè máa yí tọkàn bá wà lórí ìṣesí kan at any time ọkàn tún lè yí lójijì ní dábí ń pè ní ní torí pé ó máa ń ń pè ní kọ́lá muhammad sallallahu alayhi wa sallam. anabi ni inama súnmìyàl kọ́lìbù míntakọ̀ lóbi ọkàn tẹ́ rí yẹn ẹni tí fi ń pè ní ọkàn òun náà ni wípé ó máa ń yí sọ́tún ó máa ń yí sósì ó lè sọ pé ó fẹ́ ṣe nǹkan kan sí ọkàn yìí ló bá tún yí òun tó nífẹ̀ẹ́ ṣe nǹkan yẹn mọ́ ẹlòmíì lè máa ṣe dáadáa sí sàdédé ọkàn rẹ̀ ó bá tún yí ó tún ní ṣe dáadáa mọ́ kọ́lọ́n kò sọ wa mẹ́rin ó ní innama mathalul qalbi ó ní àpèjúwe ọkàn kàmáṣálì rishatin ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ìyẹ́ ìyẹ́ àmọ́ ìyẹ́ mu'allaqatin fi asli shajaratin èyí tí a so mọ́ zuhra al zuhra al tí atẹ́gùn bá wá ń fẹ́ ẹ̀rí pé yóò máa fẹ́ lọ sọ́tún yóò máa fẹ́ lọ sósì yóò máa fẹ́ lọ sọ́tún bí ọ̀rọ̀ bọ́kàn ṣe rí nìyẹn. wa fi riwayatin mathalul qalbi àpèjúwe ọkàn ka mathali rishatin bi ardi folatin ó dà gẹ́gẹ́ bí ìyẹ́ kan tá a lọ sọ sí ilẹ̀ òkú tukọ̀líbu àríw zọ́hárọ́l lẹ́bàtìlẹ̀ tí atẹ́gùn tí ó máa fẹ́ yóò sì yóò sì inú rẹ̀ ó kẹ́ báyìí yóò tún dojú ẹ̀dẹ̀ yóò mọ̀ fẹ́ lọ bó ṣe wù àbí ká fi wí àpèjúwe pépà téèyàn bá fi sórí omi ẹ̀rẹ́ tómi bá gba lọ síwájú omi tún gba lọ sẹ́yìn omi ó gba lọ síwájú bí ọkàn ọmọ ènìyàn ṣe rí nìyẹn ló fi jẹ́ wípé àwọn téèyàn bá rìn a máa nílapa lórí ọkàn èèyàn lórí ẹ̀mí èèyàn àwọn tí ibi téèyàn ń gbé a máa ní ìlàpá ìmọ̀ ìlàpá tó dáa àbí ìlàpá tí ò dáa tó bá yẹ pé àwọn ẹni burúkú lèèyàn bá rìn ìwà aburú yẹn yóò máa ní ìlàpá lẹ́mìí ìwọ tó ń bá wọn rìn yẹn bó o bá tiẹ̀ hùwà aburú yẹn o ò ní rí aburú yẹn sí tí ò dáa torí pé ẹ̀jẹ̀ jẹ́ kò sí náà bẹ́ẹ̀ bá sì ń bá àwọn ẹni rí rìn èèyàn bẹ́ẹ̀ ni rí gbé ìdáadáa yẹn náà yóò lápa lẹ́mìí yẹn bẹ́yìn ò tiẹ̀ tí ìlé máa ṣe dáadáa yẹn èyàn ò nífẹ̀ẹ́ sí dáadáa yẹn torí pé ẹ̀mí ẹ̀mí máa ń yí lọ sọ́tún ó máa ń yí lọ sósì. wọ́n wá ṣẹ̀dídù takọ́lù wọ́n ní ẹ̀mí tẹ́ rí yẹn ó tètè máa ń change lóbi jẹ́ pípa mí ẹnìkan kò bá yẹ kò bá yẹ ní èṣù jù bẹ́ẹ̀ lọ ẹ má sọ pé ẹ̀ní ṣe wáàsí fún ẹ bá sọ̀rọ̀ ọlọ́run ọba aláyè padà lọ́lọ́run ọkàn rẹ̀ lè yí bírí kó sì padà dèèyàn dáadáa kò dẹ́ni ọlọ́run ìdí nìyí tó fi jẹ́ pé al-amru bil ma'ruf wa nahyu anil munkar wajib kama pa àwọn èèyàn láṣẹ dáadáa ká máa kọ ona wa Ma sọ pé ẹnìkan ò ní gbà n tó ń ṣe yóò da n tó dá n tó dá n tó dá lé torí pé ẹ̀mí to bá lọ ṣe déédéé àsìkò tó lọ́wọ́ fẹ́ yí ẹ̀mí rẹ̀ padà bírí lẹ́ni tó ti jẹ́ ẹni tó lòdì sífẹ̀ẹ́ ọlọ́run tó dẹ̀ padà wá dèèyàn dáadáa hadith ẹni tó pa èèyàn ninety nine gbogbo náà láti mọ̀ tó tó pa ẹnìkan sí tó di ọgọ́rùn ó sì pa tó wá tó lọ àrùn gbúwàdà ó tọrọ àforíjì bákan náà mélòó mélòó lẹ́ni tá a ti rí pé èèyàn dáadáa ni èèyàn dáadáa ni gbogbo èèyàn ròyìn pé èèyàn dáadáa ọba tó yí biri ọba dẹni bú hádà yàdúrà làtàkọ́ lòdì alikọlu nama sumi alikọlibu kọliban le sura ati ta kọlibi yìí níta fi ń pè kọlibu ni kọlibu ni pé ó tètè máa change kọlọn kì í ó sànù wa. kàmá wasọ́fà onabi sallallahu alayhi wa sallam anabi ròyìn ọkàn bí kawlihi luqba ibn adam qalbu ibn adam asra wa taqalluban min al idha ijtama'at gìlìyàna ẹ̀rọ alákọ̀ọ́ qalb alákọ̀ọ́ qalb ibn adam ọkàn ọmọ anabi adama anabi ni asra wa taqalluban ó máa tètè yí yóò yí padà ìmọ̀ sí dáadáa àbí sáyidá minal qidiri ju ìkòkò ìkòkò pọ́ọ̀tù tá a gbé lórí iná giliana sẹ́kù tẹ́yìn bá gbé nǹkan lórí iná sẹ́ tẹ́ wá fi tẹ́ wá dé tómi yẹn bá hó kí ni yóò máa ṣẹlẹ̀ yóò máa gbé kiri yóò máa gbé sókè kíákíá nìsín yóò máa gbé sókè ànábì ní ọkàn ọmọ nìyẹn tètè máa yí ju bí kiri yóò ṣe máa yóò ṣe máa ṣe lọ yẹn náà pè ní giliana giliana lè máa kó máa hó yóò yú ọkàn ọmọnìyàn tètè máa ń hó ń tètè máa ń yí padà wàfẹ̀rẹ̀ wáyà tí nínú ẹgbà wa mi òṣìṣẹ́ ọlọ́run ní aṣáájú inqilaban minal qidiri idashtamaat giliyan wallahu subhanahu wa ta'ala ọlọ́run tí ọlá rẹ̀ ga huwa muqallibul qulub ọlọ́run ló máa ń yí ẹ̀mí ọkàn padà wà musarrifuha olóṣì máa ń yí bó ṣe wù ú kama jaa an abdullahi bin amr bin as gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith tí abdullahi bin amr bin as gbà wá anáwó sẹ́mi arosolallahi sallallahu alayhi wa sallam yakul olóńgbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run tó sọ wípé inna quluba bani adam ó ní ọkàn gbogbo ọmọ anabi adam kullaha bayna usbu'ayni min asabi'i rahman gbogbo ẹ̀ ó ń bẹ ní orí ọmọ àka méjì níbi ìka ọlọ́run ọba oníkẹ́ kakọ́lbin wahidin gbogbo gbogbo èèyàn pátápátá bí ẹyọ kan lu gbogbo ẹsẹ̀ rí níbi ìka ọlọ́run gbogbo ọkàn gbogbo èèyàn pátápátá gbọ́n wà lábẹ́ àdámù. yusọ̀rífòhò haythu yasha ó máa ń yí sí gbogbo tó bá wù ní bó bá wù ọlọ́run ọlọ́run lè sí ọkàn rẹ síbi kó máa ṣe dáadáa bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ ọlọ́run lójú ẹsẹ̀ yóò gbọ́ ìwà tó wọn wí ọlọ́run ọ̀fẹ́ àwọn ah, ò ní ṣe mọ́ bó bá sì wọ ọlọ́run gbà mí ẹlòmí ẹ̀ bá sọ̀dọ̀ la àdáni ò yọ sí ọ yóò ní kọ́ ọ lọ pé ọlọ́run yẹn wá ibùdó kan tiẹ̀ yìí sí nìyẹn kọ́lọ́run kò sọ wa mẹ́ lóò jẹ́ pé kéèyàn mọ dúpẹ́ lọ́dọ̀ lọ ọ wá jẹ́ mùsùlùmí wọ́n pèrún ọlọ́kírun àwẹ̀dí ọgbà àwẹ̀ wọ́n ní nǹkan báyìí ọlọ́run ọ̀fẹ́ ó jìnà sí ọlọ́run ọ̀fẹ́ amutí ó mutí ọlọ́run ní ìsìnà èèwọ̀ ni ó jìnà sí kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó wu ọlọ́run òun lójú kọkàn rẹ̀ ó fà mọ́ tọ́lọ́n báyìí ẹlòmíín sìn ọlọ́run lọ́mọ tó wà báyìí lásìkò táwa wà bí ibi ìyapa àṣẹ ọlọ́run ibi ìlòdì sífẹ́ ọlọ́run ibẹ̀ ló wà tóun ò tiẹ̀ kásẹ́sẹ̀ so ẹ̀mí yẹn ọkàn yẹn ó máa ń yí ni suma qala rasul sallallahu alaihi wasallam anabi wa ṣàdúrà wípé allahumma musarrif alqulub sarrif qulubana ala ta'ati anabi tó ọlọ́run ìwọ lọ́ba tó máa ń yí ẹ̀mí bó ṣe wọ̀ ọ́ yí ẹ̀mí wa sójú ọ̀nà ìtẹ̀láṣẹ rẹ o ṣò àdúrà tó ṣe pàtàkì ni téèyàn gbúdọ̀ máa ṣe ní gbogbo ìgbà torí pé ìwọ tó ti ń ṣe dáadáa bírí tó bá yí báyìí tó bá di pé gbogbo dáadáa yẹn ọba nílé sí mọ́ ìdàkejì rẹ̀ ló tọ́ ọba máa ṣe kọ́lọ́n kò sọ wa ń bẹ̀ náà bàbá wa fi máa sọ pé kéèyàn máa bẹ lọ́hùn ọlọ́run má jẹ́ ara padà sí burúkú torí kò sẹ́ni tí ó jù ẹni tó ti ń ṣe dáadáa yóò bá yí padà ẹni tó ti jẹ́ mùsùlùmí yóò bá ti kèfèrí ọlọ́run má jẹ́ àrí àpàrà sí burúkú wa haythu anna Allaha yahulu bayna al-mar'i wa qalbi ọlọ́run sì sọ nínú al-Qur'an pé òun ọlọ́run òun mọ tí ń lọ láàrin ọmọnìyàn àti ẹ̀mí ẹ̀ ọkàn rẹ̀ gbogbo ẹ̀ lọ wà lábẹ́ ìkápọ̀ ọlọ́run wa annahu la yanjuwa yawm al-qiyamah àti pé nìkan ò sì ní í là níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama illa man ata Allah bi qalbin salim ẹni tó bá dé wá bọ́lọ́hun pẹ̀lú ẹ̀mí tó mọ́ òun ló lè là níwájú ọlọ́run pẹ̀lú ẹ̀mí tó mọ́ kúrò níbi ẹbọ pẹ̀lú ẹ̀mí tó mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹ̀rí gbogbo ń tàn sọ̀rọ̀ kọ́lípù kọ́lípù kọ́lípù náà wà á nà lè wẹ́yìlà bákan náà egbé ìgbé jìnnà sí kẹ ọlọ́run lil qasiyati qulubuhum min dhikrillah yóò máa jẹ́ gbogbo àwọn tí ẹ̀mí wọn bá le sí ìrántí ọlọ́run wà á nà lè wa'ada bil àdéhùn tọ́lọ́run ṣe pé òun ó fi yàn sálì janna àwọn wo ló ṣe fún man khashiya rahman bil ghayb wa jaa bi gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ tó sì dé wá bọ́lọ́run ọba rẹ̀ pẹ̀lú ọkàn tó juwọ́jú sẹ́lẹ̀ ọkàn tó ṣẹ́rí lọ́sọ̀dọ̀ ọlọ́run so gbogbo àwọn àpèjúwe tó ń wá pé ọ̀rọ̀ ọkàn ọkàn ọkàn ò náà ni kana la budda lil yẹn ló jẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ onígbàgbọ́ an yatahassasa qalbuhu wa ya'rifa makmana da'i wà sábàbà marad èèyàn gbúdọ̀ mọ fura mọ kọ̀ǹdíṣàn wo ni ọkàn rẹ wà fúnra ara rẹ wọ̀nyá àrífà mọ́kànmọ́nà dá táìsàn bá ń bẹ́ ń bẹ́ èèyàn gbúdọ̀ mọ mọ mọ́kànmọ́nù dá ì níbo ni àìsàn farapamọ́ sí nínú ẹ̀mí èèyàn mọ́kànmọ́nù wà sábàbà marad kí ló ṣokùnfà àìsàn tó wà lẹ́mìí rẹ̀ onígbàgbọ́ òdodo gbúdọ̀ bẹ̀rẹ̀ níbi rẹ̀ àkọ́kọ́ o gbúdọ̀ máa yatahassasa qalba kó o máa tọpinpin ẹ̀mí ẹ̀ wa ya'rifa makmana makmana da'i kó o sì mọ ààyè tí àìsàn farapamọ́ sí nínú ẹ̀mí ẹ̀ wa sababa kó o sì mọ ntòlẹ́sọkùnfà àìsàn ẹ̀mí rẹ̀. wa yashra fil kéèyàn ó sì ṣe kíá kó bẹ̀rẹ̀ sí ni máa wá ọ̀nà àbáyọ kọ́bílà anyatọ́gá àlẹ́ ìrọ́nù fàyàhálẹ̀ kó tó di pé èdìdí yóò gba gbogbo ọkàn èèyàn tán kéèyàn má bàa wá parun tó bá ti pé ẹ̀mí rẹ tètè gbìyànjú kọ̀ wọ́n náà sí. wa sha'nun khatir ọ̀rọ̀ nípa ẹ̀mí ọkàn èèyàn ní tó lágbára ni o ìṣesí tó léwu ni fa inna Allah qad hadharana min al-qalb al-qasi wal-muqfal wal-marid ọlọ́run ti kìlọ̀ fún wa ká sọ̀ra níbi ọkàn tó bá le àbí ọkàn tí àgádágodo bá wà ń àbí ọkàn tó ń ṣàárẹ̀ wal-aama ọkàn tí ó ti fọ́ lójú wal aglaf ọkàn tí wọ́n ti wélé epo gilaf wal mankus ọkàn tó ti di ìpàsípayọ wal matbu' al makhtum alayhi ọkàn tí wọ́n ti gbé òǹtẹ̀ aburú lé kéèyàn ṣọ́ra owó ẹ̀mí bẹ́ẹ̀ ọkàn bẹ́ẹ̀ wàfíìmọ̀ yẹ́lì àwọn nǹkan tó ń bọ̀ yìí muhawalatun lè tààrùf ìgbìyànjú kan làáfà ṣe láti lè jẹ́ ká mọ̀ àlàmọ̀sọ́ ìrìmọ́rọ́ dọ́àfil iman àwọn ìṣesí àbí àwọn àmì kan tá a fi mọ̀ wípé àìsàn ọ̀lẹ ìgbàgbọ́ a fi lè mọ̀ àwọn àlàyé tó fẹ́ máa ṣe fún wa bíi wà síbáàbùhù àwọn nǹkan tó lè ṣokùnfà wà ìlàjùhù àti àwọn ọ̀nà àbáyọ sí àìsàn ọkàn àbí àìsàn gbàgbọ́ asalullah abẹ́ ọlọ́run mò ń bẹ ọlọ́run ayé nfààní bi hadha al-amal afáàtò kọlọ́n sọ̀rọ̀ kọlọ́n kó ṣe mí láǹfààní kó jẹ́ nsàǹfààní pẹ̀lú iṣẹ́ tí mo ṣe yìí wà ikhwani al-muslimin àtúgbò àwọn ọmọ ìyá mi tó ń jẹ́ mùsùlùmí wà á ń yajisi bil jasa'il awfa kó sì san lẹ́san ẹ̀sẹ̀ yìí tó pọ̀ man sa'a ma fi gbogbo ẹnikẹ́ni tó bá kópa sahama aisharaka ẹni tó bá kópa fi ìkìrajì níbi títẹ tíra yìí jáde wa huwa subhanahu ọlọ́run ọba ọba tó mọ́ al-mas'ul òun là ń bẹ̀ an yuraqqiqa qulubana an yuraqqiqa qulubana wa yahdiya kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kó kó sì fi ẹ̀mí wa kó fi mọ̀nà. innahu ni'mal mawla kìlúkọ́lọ́wọ́n báyìí ńlọba tó dáa ní ọ̀gá ẹni wa huwa hasbuna ọlọ́run ọba yìí lọ́ba tó tó wa wa ni'mal wakil ó sì dá ní ẹni tí èèyàn máa ń gba ayé hadhihi al-muqaddima eléyìí ni ọ̀rọ̀ àti síwájú awalan àkọ́kọ́ mazairu du'afil iman nínú àmì tí èèyàn fi máa mọ̀ wípé ìgbàgbọ́ lẹ á ka ẹ̀yọ̀ kan bẹ̀ lónìí wọ́n ní inna marada da'fil iman àìsàn lílẹ̀ ìgbàgbọ́ àìsàn kan ni láwo àárọ̀ ó ní àwọn àwọn ilé ìbọ̀gbé kan ní symptoms àwọn àmì téèyàn ò rí téèyàn ò fi máa mọ̀ wípé àìsàn lílẹ̀ ìgbàgbọ́ ó ti ń wà lára èèyàn wà mọ̀gọ́ irun mùtà àti àwọn àmì oníri oríṣiríṣi lèèyàn fi máa ń mọ̀ fàmílìà nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ al-uqu' fil ma'asi wartikabil muharramat kéèyàn ó máa jìn sínú ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéèyàn ó sì máa ṣe àwọn nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ kéèyàn ó sọ díṣẹ́ ẹ̀ṣẹ̀ nínú rẹ̀ ló ti ń jẹ nínú ẹ̀ṣẹ̀ ló ti ń mu aṣọ ẹ̀ṣẹ̀ ló ń wọ̀ oúnjẹ ẹ̀ṣẹ̀ ló ń jẹ omi ẹ̀ṣẹ̀ ló ń mu ìrìn ẹ̀ṣẹ̀ ló ń rìn oorun ẹ̀ṣẹ̀ ló ń sùn jíjí ẹ̀ṣẹ̀ inú ẹ̀ṣẹ̀ ló ń jí sí. bẹ́ẹ̀ bá ti ń kíyèsí pé bóun ṣe ń lo sẹ̀mí ayé nìyẹn kó mọ̀ yìí pé ìgbàgbọ́ òun ó ti lẹ ni torí pé tí ìgbàgbọ́ rẹ ò bá lẹ ó yẹ kí ìgbàgbọ́ ó kọ̀ fún ọ láti sọ ẹ̀ṣẹ̀ di ìlànà ìjọ̀gbésí ayé rẹ. wọ́n ní mínàlẹ́ ọ̀sọ́ọ̀tì ó ń bẹ nínú àwọn ẹlẹ́ṣẹ̀ jamu aasi man yartakib ma'asiya ẹ̀rẹ̀ lómi báyìí yóò ṣe ẹ̀ṣẹ̀ yusirru alayha yóò sì tún dúró ti lórí ẹ̀ṣẹ̀ yẹn tán bá sọ fún pé ẹ̀ṣẹ̀ yìí nà ẹ̀ ọmọ nítorí fẹ́ máa ṣe ń tọ̀ ní. wa minhum man yartakib anwa'an minal ma'asi ẹ̀ sì tún rí nínú àwọn ènìyàn ẹni tí ó ṣe oníranran ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ kínní ẹ̀ bà lọ́dọ̀ ẹ̀ ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ bà lọ́dọ̀ ẹ̀ ẹ̀ṣẹ̀ eléyìí ẹ̀ bà lọ́dọ̀ ẹ̀. wa kathratul uquf fil ma'siya téèyàn bá sì ti ń jìn sọ́fín ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà yuaddi ila ta'awuliha adatan ma'lufa yóò padà sọ ìwà ẹ̀ṣẹ̀ yẹn di ìwà èèyàn àdámẹ́ èèyàn nǹkan tí ó bá àyàn rẹ téèyàn ní lẹ́sìn tí ò dáa mọ́ tó bá ti ń ṣe ẹ̀ṣẹ̀ kan tó tọrọ àforíjì tó ń sá ń ṣe tó ń ṣe tó ń ṣe tó bá yá ẹ̀ṣẹ̀ yóò wá dì wá ẹni yẹn tẹ́gbẹ́ àti lè jáwọ́ mẹ́ yóò bẹ̀ sọ̀rọ̀ bàbá kan wọ́n máa ń mu sìgá sìgá yìí ti wá dá àárẹ̀ sílá wọ́n wá gbé sí ilé ìwòsàn wọ́n wá sọ fún lọ́sibítù pé bàbá fún àlàáfíà ara yín ẹ má mu sìgá mọ́ ó ní gbogbo náà bá ti sọ fóònù náà lòun ṣe kóòtù lágbàdùn bàbá yẹn wá dá sìgá mu dúró àtògógóró tí ẹ̀ ń pọ́lọ́ ń kulẹ̀ tí ní ká má mu ògógóró òkùn tilẹ̀ tí ní ká má mu sìgá torí pé sìgá lè pààyàn bàtà sọ fún bàbá yẹn lọ́sibítù lọ́tọ́ wá jáwọ́ mẹ́rin ṣùgbọ́n látara pé nǹkan yẹn ti di ẹ̀jẹ̀ rẹ̀ ó sì túmọ̀ pé tóun bá mú àwọn èèyàn níjó wọn mú tó bá ti wá di ìdájí yọ lọ tọ́lẹ́tì òun ló nílé rẹ̀ o láńlọ́ọ̀dù ni o àwọn táwọn bá gbé tẹ́nàntì ni o yóò wá kó onúlé yóò lọ sí tọ́lẹ́tì yóò jùrọ̀ bí ògbóró pàṣàpò yóò gbé lọ yóò wá lọ máa mu ògbóró bá mu tọ́lẹ́tì mu sìgá ẹ̀ wà á kalẹ̀ ta ní yàgbẹ́ sí kíá yóò lọ máa mú bẹ́ẹ̀ ìjọba tá a wá ka ní àbàbà torí ọlọ ebe yìí lẹ nílé yín tó bá pè nǹkan tó dáa lẹ ń ṣe ni ewu làbúrò tó lọ tilẹ̀kùn tọ́lẹ́ẹ̀tì mọ́ rí nínú tọ́lẹ́ẹ̀tì láti lọ mú sìgá ń bẹ láti lọ mú gbogbo tó ìdá bá ń sọ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá ti di pé èèyàn ń ṣe ní gbogbo wa tó bá yá èèyàn yóò di àdámọ́ ẹni yẹn tí ò ní fẹ́ lè fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ mọ́ ibi tó wá burú ń bẹ̀ ni pé tí ò bá lè filẹ̀ tó bá ba lọ bá lọ bá tó kú lérí ẹ̀ ó dára níwájú ọlọ́run torí pé yóò ti di àdá tó bá tọrọ àforíjì gan tó bá tọrọ àforíjì lé tó bá tọrọ àdáyé tọpara bẹ́ẹ̀ torí pé kinní yẹn ti di àdámọ́ rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ bó ṣe wá rí nìyẹn ló fi jẹ́ pé ẹni tó jẹ́ tí ìgbàgbọ́ èèyàn ò bá lẹ bọ́ ọ bá ṣe ẹ̀ṣẹ̀ kan sìn ah, ẹ̀mí tiẹ̀ náà wà ní tí mo ṣe yóò dá díẹ̀ lọ àforíjì ẹ̀mí rẹ̀ ó tètè kúrò mẹ́rin ṣùgbọ́n tẹ̀mí yẹn bá ti weak tí gbàgbọ́ yẹn bá ti lẹ̀ lẹ́mìí èèyàn ìgbàgbọ́ yẹn ò ní lè fight nǹkan yẹn kò ní lè rí sẹ́sẹ̀ mọ́ títí tí wọ́n ẹ̀sẹ̀ yẹn ò fi di kínyìn o tí ò fi di àdámá. thumma yazulu qubhuha minal qalbi àìdá tó ń bẹ níbi ẹ̀sẹ̀ yẹn yóò máa kúrò nínú ẹ̀mí ẹni yẹn tadrijiyan díẹ̀ díẹ̀ díẹ̀ tó sọ fún pé ah, kíní yóò máa dáa Kilo ló burú mbẹ kò ní rí ṣàìdá mọ́ hatta yaqa al-aasi fil mujaharati biha titi ẹni tó ń wù ẹ̀ṣẹ̀ yẹn tó ń yọ ọ́ sí tẹ́lẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí ni máa ṣe ní gbangba ìta ló fẹ́ mú mi kò ní rí ìwà ẹ̀ṣẹ̀ yẹn sí ẹ̀ṣẹ̀ mọ́ tá a bá dẹ̀ wà ń sìn nítorí ìṣẹ̀lẹ̀ nìyẹn nítorí ìṣẹ̀lẹ̀ nìyẹn láyé ìjọ tóbìnrin bá wọ ṣòkòtò ojú ò mà ti gà bàbá irúbìnrin tó bá rí kò tí ì pẹ́ náà o tóbìnrin kan bá wọ ṣòkòtò bóyá wíkẹ̀ndì bóyá ó fẹ́ fọṣọ ní wíkẹ̀ndì tí gbogbo aṣọ tó fẹ́ fọ̀ wá kọ́ tó wọ ṣòkòtò ọkọ rẹ̀ yóò wá tún dúró sí ẹ̀yìnkùlé tó bá fẹ́ wá lọ sásọ yóò tún róòrò mọ́ ṣòkòtò òun ṣùgbọ́n lẹ́nu nítorí bẹ́ẹ̀ bá ẹni tí ń ṣàṣeyẹ gan ọjọ́ ẹ̀yẹ rẹ̀ ṣòkòtò ní ọlọ́wọ́ tí wọ́n á kàdà bí ẹni pé kì í ṣẹ̀ṣẹ̀ má kóbìnrin ọmọ múra bí ọkùnrin sọ̀rọ̀ náà ń sọ nìyẹn ẹ̀ṣẹ̀ tó bá ti di wípé ojoojúmọ́ àwọn yẹn ń ṣe àwọn tó bá yá ẹ̀mí yẹn ò ní rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ má yóò wá dá gẹ́gẹ́ bí tó nọ́mà tẹ́nìkan bá wá sọ pé nǹkan yí ẹ̀ṣẹ̀ mọ̀ ni ó làwọn èèyàn mọ̀ wò pé èwo ló ń sọ àwọ̀ yóò jáde ni torí pé àwọn tó ń bá sọ yẹn wọn ò ní rí bí ẹ̀ṣẹ̀ mọ̀ ṣò bá dà mẹ́ ẹ̀ṣẹ̀ ṣe rí nìyẹn bọ́tí ṣe rí nìyẹn bí ṣìnà ṣe rí nìyẹn igbó mímu bó ṣe rí nìyẹn jìbìtì bó ṣe rí nìyẹn olè bó ṣe rí nìyẹn nítorí tó bá kọjá lè yẹn ẹ̀rọ bá pé nítorí ó dà ṣùgbọ́n kò ní rí sí yóò rí bí bísínẹ́sì kò ní rí sẹ́sẹ̀ mọ́ so nítorí pé ọkàn yẹn yóò ẹ̀mí yẹn ìgbàgbọ́ yẹn ó ti weak ìgbàgbọ́ yẹn ò ní lè wúlò fún láti yé kó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ò dáa sọkọlọ́n kò sọ wọn bẹ́ẹ̀. wọ́n yẹ́ dìkọ̀ lùfì hadith irú ẹni yẹn yóò kó sínú ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam sọ anabi ni kullu ummati mu'afa illa mujahirin ànábì ní ọlọ́run sọ pé ànábì ní gbogbo àwọn ọmọlẹ́yìn mi pátá kò ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tán lòun ò ní foríjì wọn tán bá ti tọrọ àforíjì illal mujahirin àyàfi àwọn èèyàn tó ṣe wípé wọ́n máa ń ṣe ẹ̀ṣẹ̀ láṣehàn ẹ̀ṣẹ̀ ò ní mínísì wọn mọ́ wà inna minal mujahara òjíṣẹ́ ọlọ́run ni ó ń bẹ nínú ìmọ̀ sọ ẹ̀ṣẹ̀ di iṣẹ́ àṣehàn an ya'mala rajulu bil-layli 'amalan kí ẹnìkan kó wù ẹ̀ṣẹ̀ kan lóru summa yusbih ìgbà tí ilẹ̀ mọ́ tó jí wa qad satara Allah ọlọ́run sì ti bàṣírí rẹ̀ ẹnìkan kò mọ̀ pé ó wù ẹ̀ṣẹ̀ yẹn kàkà tí ó fi wá tọrọ àforíjì fayaqul ìgbà tí ilẹ̀ wa ní ya fulan lágbájá amilitul bariha kada wa kada ah lóru mo dábàá yìí o mo ṣe báyìí mo wakodibata báyìí wàkọ̀dùbáàtà yẹ̀sítúrò òrọ́bù nígbà tó jẹ́ ọlọ́run ti bọ̀ àṣírí ẹ̀ kò sí nìkan tó kọ́lọ̀ tọrọ àforíjì kó jáwọ́ ń bẹ̀ kàkà yẹ kó ṣe yẹn kò ṣe wà yusbihu yakshifu sátìrà Allahi anhu ó wá bẹ̀rẹ̀ sí ní tú àṣírí rẹ̀ tọ́lọ́ ń bò ó bẹ̀rẹ̀ sí ní tú síta ìdí nítorí jẹ́ pé nínú Islam kò sí nínú kọ̀ǹdíṣàn ìtọrọ àforíjì tó bá wù ẹ̀ṣẹ̀ kó wá bọ́ sórí rédíò ṣẹ́rẹ́mìdẹ́ ń wò yìí òun ti pààyàn rí bó bá pa jọ mọ láàrin ẹ tọrọ àforíjì má sọ káàkiri mọ́ òun tẹ́ ń wò yìí òun ti mutí rí òun ti wà gbèrè rí ọlọ́run ni ó foríjì ọ àwa tó ń sọ fún kọ́ ni á foríjì ọ lọ tọrọ àforíjì láàrin wa tọ́lọ́run kò sì jáwọ́ mẹ́kọ̀ọ́ má ṣe má má sì sọ kiri má ṣùgbọ́n ẹni tó bá ti sọ ẹ̀ṣẹ̀ di fáàrí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gan yóò tún máa sọ yóò tún máa fi ṣe fáàrí àkí ló ń jẹ́ bẹ́ẹ̀ hàn lánàá ìgò ìgò ọtí ó ṣẹ̀sìn bẹ̀rẹ̀ gbà tó dójú ẹ̀ wọ́n gbé òun wálé ni tó wọn ò lẹ́rìn mọ́ yóò tún máa sọ àwọn ọ̀dẹ̀ mọ̀ kó sì yẹn yóò tún máa sọ fún wa ká lè mọ̀ wípé òun yà pa àṣẹ ọlọ́run ànábì irú àwọn ẹni yẹn òun ò lè ra foríjì ọlọ́run kò dẹ̀ sí ti máa sún yẹn di bẹ́ẹ̀ tí ọkàn èèyàn tó bá ti di ọ̀lẹ tí gbàgbọ́ èèyàn tó bá ti lẹ̀ òun ló fà á tó pé à ń gbọ́ wà sí ni à ń kírun ni kò sí ní táwọn nǹkan yẹn fẹ́ ṣe ju pé ó fẹ́ fún ìgbàgbọ́ wa ní kíni o lágbára torí pé tí gbàgbọ́ yẹn bá ti lágbára àti lè máa hùwà ẹ̀ṣẹ̀ yóò ṣòro fún yẹn téèyàn bá dẹ̀ ṣe mistake kó sínú hùwà ẹ̀ṣẹ̀ ẹ̀mí yẹn ó tètè sọ fún yẹn pé ah ètò mo ṣe yí ọ̀dà èyàn ó lè tètè ṣe kíni o èyàn ó lè tọrọ le tó ti lẹ tí iṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò di nǹkan tí ó rọrùn mo fẹ́ níbẹ̀ sòdíyìn tó fi jẹ́ pé àkọ́kọ́ nínú àwọn mọ̀sọ́hìr àwọn àmì téèyàn fi máa ń mọ̀ pé ìgbàgbọ́ òun ó ti di ọ̀lẹ òun ni kí ìwà ẹ̀ṣẹ̀ kó má nítumọ̀ síyàn ẹni tẹ́ ẹ bá ti rí tí àti máa yapa àṣẹ ọlọ́run tí ò nítumọ̀ sí kódà ẹlòmíì ó tún máa fi ṣàwàdà kí ló burú bẹ́ẹ̀ ẹ ti mọ̀ wípé ẹni bẹ́ẹ̀ da'iful iman ìgbàgbọ́ rẹ ti fi kíni o ó ti lẹ̀ tí o bá sọ́ra ìgbàgbọ́ yìí ó padà kú tán yányán tí o ní sí nǹkan kan bẹ́ẹ̀ torí pé nítorí bá lẹ tó wíìkì kí ló kù tí ó ṣẹlẹ̀ sí yóò padà pa fúkà náà sòdí nítorí jẹ́ pé ìrànwọ́ tá ń kí àyẹ̀wò tá ń gbà wáàsí wa tá ń gbọ́ hajj téèyàn ń lọ gbogbo tó ń ṣe pátá ìǹtọ́ àfẹ́ mú jáde ń bẹ̀ náà ni pé kígbàgbọ́ wọlé ṣe kíni o kó lè mọ́yán lórí ni ó lè jẹ́ ká lè jìnnà sí ní tí ọlọ́run ọ̀fẹ́ yóò sì lè máa jẹ́ ìwúrí fún wa láti lè máa tẹ̀lé àṣẹ ọlọ́run ní gbogbo àyè tá a bá wà yálà àwọn èèyàn ń bẹ pẹ̀lú wa ní o ẹnìkan kan ò rí wa ní o a lè máa fi ìbẹ̀rù ọlọ́run a lè máa fi lo ìgbésí ayé pẹ̀lú òkú ọlọ́run a tún máa tẹ̀síwájú àkọ́kọ́ lélẹ̀ nínú àwọn èntè èèyàn máa ń rí lára ara èèyàn tí a fi mọ̀ pé ṣé gbàgbọ́ mi sósì múnádóko àbó di ọ̀lẹ àbí ọlọ́run bá mi tóbi rẹ̀